omi ẹ ká gbogbo ẹnu omi tẹ́ wá bù sẹ́nu gan omi ẹ ti ká ẹnu tán so níbi èèyàn lè mọ́lù láti rí mọ́dúnmọ́dọ̀ sí ṣùgbọ́n tẹ́ fẹ́ torí ẹ̀ sí mọ́dúnmọ́dọ̀ náà ó tẹ́ kí ni ó ti wáyé mọ̀rọ̀kú clear tamam èyí tó bá sẹ́kù lọ́wọ́ oníyànjú sí imú yóò tó dá padà síta so kí kó yíwa dáadáa bákanáà nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú hadithi pàápàá jùlọ ní nǹkan tó ní nǹkan ṣọ̀pọ̀ pẹ̀lú alìsìnbá kọfún omi síta alhafiz ibn hajar alákọ̀ọ́lá ní inú pátùl bari wọ́n ni wa'ala hadha lórí eléyìí fàlìmùrọ́ọ̀lù lè ṣe ìbáru ìrùrù àti òjè wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú pé ká ṣe ìṣẹ̀fà káfọ́ omi síta láti mú òun náà ní pé a fẹ́ jẹ́ kí n tó ń jẹ́ ìmọ́tótó pé kí mú yẹ kó ti بتلقية مجرى النفس تصيح مخارج الحروف وني títọ́ oríta yìí yóò ṣe ìmọ́tótó gbogbo imú débi wípé yóò ràn lọ́wọ́ sí ẹ̀ bá ń ka Quran lórí ìrun torí pé gbogbo àwọn mọ̀káríjù ìṣòro o ní ó jáde èyí tó gbàmújáde ní ó gbàmújáde lára tàlàfíà tí ò ní farapa ẹwùgán

tí ò ní blotemia tí ò ní kúrúkùbí láàrin ìrìnlá tí ò ní albani kò sí òfèémí kò sí bùnbáàrù a kò sí àbúzúra ògbédùlá àbúzúra tàbí ẹ̀sìn tí ò bá ti ní gbogbo àwọn àwọn jahabizu nínú àwọn olùmọ̀ ọlọ́run kó yàwáyà ẹ̀sìn ọ̀hún pé ẹ̀bá ń dá kìíní ìkàfihàn pé èèyàn ò ní ronú lọ bí láíláí òtọ́mọ̀ ni ó mọ̀ lè ran mọ̀káríjì lè fòrú ó lè jẹ́ ká pé ìwọ àwọn ará fi ó lè jẹ́ ká pé bọ́ bá jàkà fúnra rẹ̀ ó lè mọ́ rí ṣùgbọ́n tó ọba òpá àdíjì ìjẹ́ lọ́wọ́ sẹ́rí rẹ̀ kí ni ìbìnà ajá lọ́sọ̀ umdẹ́tẹ̀ eh, fatul bari béèyàn bá lè máa sa fatul bari látòkè délẹ̀ tó máa sa rẹ̀ láti òkè délẹ̀ ah, mo lè sọ gbogbo tí ń bẹ́ẹ̀nù àkáàmù ẹ̀sùn kíkì lọ́bá dá sí 100 èyàn ti mọ̀ 75 lọ́bá dá sí 100 èyàn ti mọ̀ 75 èyàn ti mọ̀ 75 ìtọ́nà àwọn àfáà wọ́n ní ẹ̀bá kapá tí ìbá rí náà látòkè nílẹ̀ tó wá mú alìmọ̀jìmọ́ ṣẹ́lù Muhazzab Shirazi tí àfá wa An-Nawawi tí wọ́n kọ tó bá fi kún pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ó lè sọ lẹ́gbàá bá ti kàgbó kútùbù síta kan ó lè sọ wípé yes now I am a student of knowledge ó lè sọ wípé yes now I am a student of knowledge pé ọmọ ilé ìgbé ó ní ní pé yes akẹ́kọ̀ọ́ ìgbà ó lè sọ gbangba tó bá máa pààrọ̀ àbẹ́ ẹ̀rí bá wá dárí báyìí ẹ̀rí pé ogun láadá lọ ń tẹ fóònù lọ ń tẹ fóònù o àsìkò but a utilize àsìkò rẹ̀ àsìkò wà bẹ́ẹ̀ bá lèyàn fẹ́ kájá ní ìjìnlẹ̀ tó gbé jà báyìí yọ́ mọ̀ èèyàn ní èsì ẹjá bẹ́ẹ̀tì lọ́wọ́ káàgó mẹ́ta ló fi kò ní tẹ́jú ṣàìtọ́nù wà bẹ́ẹ̀ àfá wa Ma'bad Abdulkarim Al-Misri Al-Muhajji hafizahullah àbájú wọn sọ ìwọ́n ti lé ní 83 years àfá wa ni wọ́n ti dé wọ́n nígbà táwọn fẹ́ ka fásitì olùbárí látòkè délẹ̀ wọ́n láwọn wò wípé táwọn bá ní káwọn gbé láti ilẹ̀ báwọn káwọn mọ́ kálọ káwọn mọ́ kàtí àkẹ́kẹ́ mọ́ táwọn ti parí fásitì olùbárí fífín bọ́ọ̀lù sí fásitì olùbárí ẹni tó bá ní ìjọba tọ́wọ́ àwọn Darussalam fífín bọ́ọ̀lù sí inú àtúnjẹ́ 20 inú àtúnjẹ́ 10 wọ́n láwọn ìtàwọn bá ní káwọn ọ̀tà fásitì ìbá rí láti lè dópin káwọn mọ́ta tí à mí ìmọ̀ ṣe pé náà bá ti báyìí láti bá rí ọjọ́ monday tuesday wednesday gbogbo ní ọdún tó bá ń ná àwọn táwọn ti gbà tán aláwọn òfin táwọn bá táwọn ṣe bẹ́ẹ̀ nǹkan ní oògùn àwọn aláwọn òfin tẹ́ẹ̀lì lójúmọ́ wọ́n sọ pé tẹ́ẹ̀lì àwọn àti kí ni mo pè ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ wọ́n ní báwọn bá kàdé kí ìtẹ̀júmọ́ ẹ̀ ti dé tó ti stop àwọn àstọ́pẹ̀ síbẹ̀ ọjọ́ kejì pé kò wá tí ó sọjọ́ ọdún léyá kódà bọ́mọ rẹ̀ kú ọ̀ọ́kà àjọ náà á kú nìyẹn ń tí mo pé ìpinnu ní ìpinnu tó lágbára ni tọ́sì fi kàtọ́ wọ́n kàtọ́ bẹ́ẹ̀ ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ ìwọ́n náà apply test ẹ̀wọ̀n náà tí ẹ̀ kọ́kọ́ tẹ̀sẹ̀ náà ni ó lè mú bíi àrísọ̀ ní ẹ̀ ten minutes kò bẹ̀ láti bẹ̀rẹ̀ wà láì ohun ní mọ́gbà tó kàtọ́ wọ́n ní kí wá aṣọ nìkan tàbíbùn kamal báwọn ṣe ka tàbíbùn kamal nìkan ní 35 minutes ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ ìyẹn nìkan kọ́ wọ́n ní báwọn ṣe ta alìmọ̀dìmọ́rù sẹ́rù muhazzab shirazi ti imam nawawi 25 minutes ìṣẹ́jú mẹ́wàá sẹ́wọ̀n tẹ́lẹ̀ àárẹ̀ àtẹ́lù àti ló wà ló tẹ́lẹ̀ ìṣẹ́jú à tráì tó wà mọ́sí àwọn òṣìṣẹ́ ìlà ìmọ̀ ṣẹ̀tọ́ lọ sí tó jẹ́ òṣàṣeyọrí oríṣẹ́ ẹ̀tọ́ bọ̀ ẹ̀yìn náà ní wákàtí lọ́sọ̀lọ́sọ̀lọ́rùn tẹ́rẹ̀ bá ń dá àdífì ká fún yẹ̀ sẹ́wọ̀n pé èyẹ́ lè máa ronú wípé kí ni àwọn tí mú ní ṣe pẹ̀lú pé afẹ́ ka Kùránì lórí inú hajjab àwọn yẹn aláàpọ̀ ìmọ̀ ni wọ́n ìmọ̀ ni wọ́n àwọn kan ti jẹ́ ìmọ̀ sáájú ìmọ̀ hajjá ìmọ̀mù záábí ìmọ̀ ló náà nínú àwọn àgbà fẹ́ẹ̀sì yìí ni nínú hajjá sọ wípé òun mú zẹ́mzẹ́m pẹ̀lú àníyàn wípé òun fẹ́ ní ìmọ̀ bí ìmọ́mù záábí inú àjálù sọ rẹ̀ pé o mú zemzem pẹ̀lú àníyàn kó ń fẹ́ ní ìmọ̀ bí ìmọ́mù záábí after 20 years tó mú zemzem ó ní fàkọ̀tìjà wọ́stù ó ní mo ti di ìmọ́mù záábí lọ àbámu after 20 years tó mú zemzem ìmọ́mù sùúrù sí fi ìdáyà ti tọ́lá dìbí ó mọ́ gbàgbé nǹkan tó àti kọjú àti gbàgbé àkọ́gbàgbé ìpọ̀ wà lọ sí mọ́kà tó mú zemzem nígbà tó mú zemzem ó ní zemzem tí mo mú ìmọ̀ mi nínú hadith tó dà gẹ́gẹ́ bí ìmọ̀ Ibn Hajar kò sọ pé kó jùlọ ó ní kó dà gẹ́gẹ́ bí ìmọ̀ Ibn Hajar ìmọ̀ mi nínú fíkíù kó dà bí ìmọ̀ alimáwò bìkíní wa náà ni bàbá náà bí mọ̀ásù àwọn tó wá ní sẹ́ńtúrẹ̀ lẹ́ẹ̀kẹjọ bí àwọn ìlú hajjá olùgbọ́n bèèrè àgbàfà múná mọ́mù sí rí tí mú zẹ́mzẹ́m pẹ̀lú àníyàn tí mọ̀ òun nínú fífì ó dàbí ti mọ́mù bèèrè ní nínú ìmọ̀ àdísí dàbí ìmọ̀ hajjá rọ̀sọ̀lá ní ìgbà tí mọ̀mù sí rí tó fi jáde láyé kò sí pánù kankan nínú pánù ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn Islam adam sikiru hadiri gbogbo nǹkan tí ma mùsùlùmí sí tí ọ̀kan tíra lórí ó mú sẹ́ńtẹ́m báyìí ọpọlọ yẹn jíwá ni ní máa ti tẹ́lẹ̀ òtẹ́ bá ti lọ sí haram àmì ẹ̀lọ tí àwọn tó lọ wúlá tí wọ́n dé ẹ má béèrè aṣọ ẹ má béèrè fìlà zẹ́mzẹ́mù ni ẹni tí wọ́n fún yí tí wọ́n kú bọ̀ látòrí sun tí èsè sàkámọ̀ jẹ́

And the more you are knowing, the more you will be recognizing your ignorance. That is the fact of it. So bá ti ń ka nǹkan ó mọ̀ mọ̀ No sí. Tó bá ti wá mọ̀ nǹkan sí, àìmọ̀kan rẹ yóò mọ̀ hàn sí ọpẹ́ ṣùgbọ́nlá pé eh, ní òmìnirẹ́ ìlú náà láti ẹjọ́ rẹ̀. Òtútàjúwájú èé eh, ni ìbá ti délé ní àbílé máa fún lágbára. Òtútàjúwájú bó o ṣe ń dìkẹ́ ti wípé àìmọ̀kan rẹ yẹn, òun náà ló pòsídì nínú ìmọ̀ ìgbéraga àríwá àwọn wálẹ̀ ìgbé subhanallah ìdí mọ̀ ẹ̀ṣẹ̀ lónìí for the last 200 years àwọn kan ti kà á wọ́n ti fi lo ayé wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ti gbàṣẹ́ wọn eegun ìyẹ́ rẹ̀ yóò àkọsí kéde ló mọ̀ wá rẹ̀ tó fi jẹ́ pé tẹ́ bá rí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó bá ní ìgbéraga kò sí ìmọ̀ náà yìí bímọ̀ bá ṣe pọ̀ tó lára ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó ní ìtẹríba rẹ̀ mọ́ ṣe kéde ogun torí pé náà sùn yóò mọ̀ kí sọ ihe ẹ̀ka sọ́kà kò sí ìmọ̀kàtà sí ìsìnkẹta tó mọ̀ kò sí ìmọ̀ kò sí ìmọ̀ anything yẹn ó dẹ̀ mọ̀ ìsìn lọ náà nìyẹn ó fi lọ náà nìyẹn o wà á kàdà mọ́rọ̀ ìmọ̀ kò ṣe rí mi tí ọdẹ tó ní èèyàn ṣe kí èèmọ̀ ti tọ́jú aláwájú gbọ́nà from one stage to another stage from one stage to another stage gbogbo ìmọ̀ràn yìí jẹ́ ọ̀rọ̀ wa nínú ìmọ̀ o gbọ́dọ̀ mọ́ ní mẹ́tọ̀ kò má bàa gbọ́ nǹkan míì tó rò pé lúgà rẹ̀ strong pé lúgà rẹ̀ jiná gan kò má lọ gbọ́ nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ yé pẹ̀lú pé ó sì ẹ̀tì mọ́ lórí lúgà inú àwọn nǹkan tó lè kó báyàn òun ló wà o gbọ́dọ̀ ní mẹ́tọ̀ o gbọ́dọ̀ ní múrṣìdì tẹ́ lórí fánù ìmọ̀ yẹn wọ́n gbé àkùkà tíra ìṣe mo lè ṣe tẹ̀lú wíru fún àwọn ní ó ní illumination tó ló gbá ìjọ́ ọ̀dọ́ sunday so irú ọ̀rọ̀ tí ibùn ajá ló sọ ìlú ìgbà tẹ́lọ̀ tí tàbá jókòó ti gbé ìbára tá ń da tọ́lọ̀bà àlejòlá kó bá fẹ́ àpáwà inú hajjá lọ́sọ̀ láàrin wá kẹ́ ogun àwọn àpáwà sí tí wọ́n ti lọ a àádà lórí ní dìde ìjòkó tí ó ń bọ̀ kọ́lọ̀bà àlejòlá tí ó fa ní àgbọ́yọ̀ rẹ̀